olórí láyà owó ló lé wá ó wá jí mi ní ṣùwà. ó ṣe pé lọ́wọ́ àlákàlà ni ó kọ̀ wọ́n pé pásítọ̀ ìwọ ni ìwọ fẹ́ gbàwé àtàdúrà àdúrà gbàtàn ó tún wọ́n tàbí ọba mi nílé. ìwà burúkú ìwà tí ò dáa ìwà tí ò bójú mu ni wọ́n imagine sí yìí mo sì ń bá ìṣòro pé that day you have to change your ways your ways are not good your ways are not pure. ọmọ tó wù mí lọ́kọ́ lórí kúkú èyí tí mo wò títí tí mo lọ́ bímọ fún gbájú ẹ̀ tí bàbá ẹ̀ ṣe kí ló ti bọ́ sínú ẹ̀jẹ̀ káyẹ̀ ẹ̀ ti bàjẹ́. torí òòṣà gbẹngbẹlẹkú tí wọ́n fẹ́ gbé ẹ lọ síwájú ẹ̀ yìí ẹnikẹ́ni tó bá lọ́bẹ̀ tó lọ búra èké ojú ẹsẹ̀ báyìí lẹ́jẹ̀ ẹ̀ máa báwa ká lọ fún àwọn sinimá wọ̀nyí tí àwọn wá fún ìgbádùn yín lórí African Magic Yorùbá ìpínlẹ̀ ọgbọ́n àti ìdárayá.